Amen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 ọba tọ́sọ́ ẹ̀mí wa di ọjọ́ tóní tí í ṣe dọ́kọ̀ ìjọ́ kejì oṣù ramadan afọlọ́lá àti bẹ́lọ́n tó gbogbo ìdánilẹ́kọ̀ọ́ tá à ń gbọ́ níbí àbí níbòmí kọ́lọ́bọ́ jẹ́ kó wúlò fún wa kó ṣe ní ohun àwíjàre fún wa níjọ́ gbòǹdì àlùkìyàmọ̀ kọ́mọ̀ṣe lóhun àbálẹ́jọ́ fún wa ní ìtẹ̀síwájú nínú tẹ̀síri wa nù lẹ́yìn ìgbà tí a ka aya tí ọlọ́run ọba sọ ìdájọ́ ẹ̀ńtọ́ jalè lọ́kùnrin àti lóbìnrin wípé ìdájọ́ wọn náà ni pé kí a gé ọwọ́ wọn kí lè lè ba àmọ́ jẹ́ ẹ̀sán tí wọ́n ti níṣẹ́ àti pé ìyà tọ́lọ́run ọba fẹ́ ti jẹ wọ́n ṣùgbọ́n tó bá ronú pé wàdánù wọn tó túbá dájúdájú ọlọ́run ọba ọgbà túbà rẹ̀ torí pé ọlọ́run ọba ọba aláforíjì ni ọba oníkẹni pẹ̀lú ọlọ́ba tẹ̀síwájú ọlọ́ba ní alamta alam anallah alahu mulku samawati wal ìwọ wa màdí pé ọlọ́run ọba ló ní ìjọba sámà àti ilẹ̀ ìyẹn ni pé ṣèbọ ọmọ sí ọlọ́run ọba ló ní ìjọba sámà àti ilẹ̀ yóò á dìbò máa ń yẹ ṣáà wù ẹni tó bá wò wọn ọlọ́run ọba ọlọ́run ọba jẹ́yà wọ̀yá òfìrù lè máa yẹ̀ ṣáàrù ẹni tó bá wò wọn ọlọ́run ọba wọn ọlọ́run ọba dáríjì wàláwà àlàkùnlé ṣẹ́yìn padì ọlọ́run ọba ọba ìlẹ́tì ọlá ọba tó lágbára ní lórí ohun gbogbo. ayáì ọlọ́run ọba ọba ọlá ní ohun ọlọ́run ló ní ìjọba sámà àti ilẹ̀ àwọn olùmọ́ khalqan wa mulkan wa tadbiran khalqan òun ló ní gbogbo tí ń jẹ́ sámà àti ilẹ̀ àti sákó sínú látàrí kò ń lọ́sẹ̀dá wọn khalqan bákan náà wọ mulkan ìjọba àwọn nǹkan wọ̀nyí pátá ta ló ní wọn ọlọ́nìkan ló ní èèyàn lè ṣe nǹkan kọ́ mọ́ padà jẹ́ tiẹ̀ mọ́ kò sínú tọ́lọ́hún ọlọ́run ló ń dá sámà àti ilẹ̀ òun náà ló sì ní wọn wọ́tẹ̀dbíran ọlọ́run ọba yìí nìkan òun náà ló sì ní ìkápá òun ló lálákòóso lórí gbogbo kò sí nǹkan kan nù tọ́lọ́wọ́n bá dá kó ju agbára àkóso ọlọ́wọ́n bá lọ wípé nǹkan wà o nínú tọ́lọ́wọ́n bá dá wípé àjọ agbára ọlọ́wọ́n bá lọ ẹnìkan ní tọ́jú rẹ̀ yàtọ̀ kò sílẹ̀ òun ìjọba òun ló lágbára lórí ohun gbogbo gbogbo tí ń bẹ nínú sánmà àti ilẹ̀ títí ẹni àsìkò yóò bí ọlọ́run ọba léèrè tọ́lọ́run bá bá gbé ìdájọ́ mo ti fẹ́ kí ìdájọ́ yóò rí ni kò sẹ́ńtọ́ yóò bí ọlọ́run léèrè pé ọlọ́run ti alẹ́ ní àmọ́ ìjọ wo lè ìdájọ́ ọlọ́run ni ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ ọlọ́run yóò ẹni tó bá sì wò wọn ọlọ́run òun adáríjì àpẹ lábẹ́ ilé làwọn àáfàá oní ìmọ̀ nípa tawhid inú wọn ti mú káyídà ọlọ́run ọba kan pé ẹni tó bá tẹ́lọ̀ tó bá dá ẹ̀sẹ̀ tó bá kú láì túbá lópin ìgbà tó jẹ́ sẹ́wọ̀n kì í ṣe pó ṣẹbọ sọ́lọ̀ àbó ṣe kẹfẹ̀rí sọ́lọ̀ tó bá wọ ọlọ́run ọba ọlọ́run ọba lè jẹ́ yà tó bá wọ ọlọ́run ọba ọlọ́run ọba lè dárí dì ó kú kò túba tọ́lọ́run ọba bá jẹrú ẹni bẹ́ẹ̀ yà wọ́n ní yóò ádìbò máa ń yẹ ṣáá ubì ádìlì yìí wọ̀yẹ́ òfìrù lè máa ń yẹ ṣáá ubì rahmatihi ẹni tọ́lọ́run ọba bá jẹ́ yà ọlọ́run ọba jẹ́ yà ní out of his justice látàrí àṣedọ́gba ọlọ́run ọlọ́run bá ti sọ tọ́ ọ bá ṣe báyìí ẹ̀ṣẹ̀ ni o ìyá ọjọ́ ẹni tó bá ṣe tọ́lọ́run bá bá jẹ́ yíyà ọlọ́run bò ṣàbòsí fún àṣedọ́gba ọlọ́run bá sọ ṣe fún torí pọ́lọ́ bá ti sọ fún ṣùgbọ́n ẹni tó ṣe tó wu ọlọ́run ọba tọ́lọ́run ọba dárí jù ọlọ́run ọba dárí jù ní látàrí ìkẹ́ rẹ̀ kò sẹ́ni tí òbí ọlọ́run pàápàá jùlọ ní táyà ti ń bọ́rọ̀ bọ̀ lórí ẹni tó jalè bó ṣe wọ ọlọ́run ọba ẹni bá wọ ọlọ́run ọba jẹ́yà ó ṣeé ṣe kọ́lọ́run ọba jẹ́yà àtàyé ń bì kọ́lọ̀ ọba oníkọ́wọ́ tẹ̀ kí wọ́n jí ọwọ́ rẹ̀ ó wọ ọlọ́run ọba ọba bó ṣe wọ ọlọ́run ọba nù ọlọ́run ọba ya nìkan kọ́lọ̀ ó lè bọ́ láyé bí wọn ò ní rí mú lóòótọ́ ṣùgbọ́n ọlọ́run ọba bá pèsè ìyá rẹ̀ ẹlẹ́dìjọ́ gbèndé àkèyàmọ̀ ìgbọ́ bá wọ ọlọ́run ọba náà ní ọjẹ́ si bó bá sì wọ ọlọ́run ọba adáríjì láyé adáríjì lálùkèyàmọ̀ láyé ń bì ọwọ́ lè má tẹ̀ kó sì tún ronú pé wàdàkọ́lọ́ torí pé kí ni wàláwà aláfúnlé ṣe ìpàdé ọlọ́run ọba ọba tó lágbára ní lórí ohun gbogbo kò sí ń tó ju agbára ọlọ́run ọba lọ nǹkan ọlọ́run ọba bẹ́ẹ̀ fẹ́ ṣe náà ní òsè kò sì sẹ́ni tí ó bi léèrè wàláwà يا أيها الرسول لا يحزنك الذين يسارعون في الكفر من الذين قالوا آمنا بأقوالهم ولم تؤمن قلوبهم ومن الذين هادوا سماعون للكذب سماعون ọlọ́wọ́ bá lékè ọlá ọlọ́ọ̀bá bẹ̀rẹ̀ sí ìròyìn àwọn yahudi fún ànẹ́bí sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bá bẹ̀rẹ̀ pẹ̀lú ìpẹ̀tùtà ànẹ́bí lọ́kàn sallallahu alaihi wasallam nípa ọlọ́kọ̀ ọ̀jọ̀kan tí ń kò ní ọwọ́ àwọn yahudi ọlọ́ọ̀bá ni yá àyíwọ̀ rọ̀súlù ọlọ́ọ̀bá ni mo pé ìwọ ànẹ́bí ìwọ òjíṣẹ́ yìí sallallahu alayhi wa sallam sọlọ́wọ́n bá pa nàbí rẹ̀ lé púpọ̀ ànábì ọlọ́ọ̀bí pa nàbí kọ́ wa ní yá muhammadu ọlọ́ọ̀bí ti bẹ́ẹ̀ ọlọ́ọ̀ bá pa àwọn ànábì bẹ́ẹ̀ àwọn ànábì yòókù bẹ́ẹ̀ yá musa yá isa gbogbo wọn ọlọ́ọ̀ bá pọ̀ wọn pẹ̀lú ọkọ̀ wọn ṣùgbọ́n nàbí sallallahu alayhi wa sallam ọlọ́ọ̀bí ó pè ní yá ayúhà rọ̀ṣúlù yá ayúhà nàbíyù ọlọ́ọ̀bá ni láyà zúnkàlẹ̀bí na yùsáàrì ọ̀nà fi kúfù má ṣe jẹ́ kí àwọn ẹni tí wọ́n ń tara tàṣà ṣe kèfèrí sọ́lọ̀ má jẹ́ wọn máa bọ́ lọ́kàn jẹ́ má jẹ́ wọn kó ìrẹ̀wẹ̀sì ọkàn bọ́ má jẹ́ wọn kó bánújẹ́ bọ́ àwọn ẹni tó jẹ́ pé wọ́n máa máa kọ ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n tẹ̀lé fẹ́ẹ́nu wọn tọ́jú ọbọ̀ ọlọ́kadì tánàbí sallallahu alayhi wa sallam tánàbí bá ṣe wáàsì tó ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí wọ́n ń gbọ́ wáàsì rẹ̀ tí wọ́n bá wá tún kọ̀ tí wọ́n kọ́ pé àwọn ò ní tẹ̀lé ilé àmọ́ lọ́kadì sallallahu alayhi wa wọ́n gbá yín lẹ́ǹdì iná ẹ̀tún ti ra yín bọ́ná kọ́lá ọlọ́ọ̀bá sọ fún wa náà lùkọ́lá ni pé kọ́lá lẹ́ka bá fi hàn nafsaka ala àtàrí yìí ilá mímú bí hádà àdìsí àtàfà bí ìgbà tó para rẹ̀ látàrí pé ó pè wọ́n sọ̀rọ̀ ojú ọ̀nà tọ́lọ̀ wọ́n kọ̀ wọn ọ̀tẹ̀lé bí ìgbà tó jẹ́ pé látàrí ìbànújẹ́ ó ti tẹ̀lé para rẹ̀ ọlọ́ọ̀bá ní eré àdìsí wa àdìsí jáde radiyallahu ta'ala anhu inú sahih bukhari àti sahih muslim wípé aya ìsọ̀kalẹ̀ ni lórí apákanú àwọn yahudi àwọn yahudi tí wọ́n ń bẹ lórí ilẹ̀ kan tí ń jẹ́ fadak àtàwọn tí wọ́n ń bẹ ní khaibar nǹkan kan ṣẹlẹ̀ látàrí pé àwọn ara wọn kan ṣe zìnà. ṣé kò sí ẹ̀sìn nínú tọ́lọ̀ wọn bá sọ kalẹ̀ tọ́gba sínà láyè nígbà wọn ṣe sínà wọn wá rán apákan wọn pé kí wọn lọ bá wọn bá àwọn yahudi tí wọn bẹ nù madina pé kí wọn lọ bá wọn bá wọn pé ẹ dákun ẹ bá wa wádìí lọ́dọ̀ tí ẹ̀tọ́ lọ ọlọ́wà mọ̀ ní ṣùgbọ́n wọ́n ti wá sọ fún wọn ńgbà wọn lọ àwọn ilé ìlọ bá wọn yahudi tí wọ́n bẹ́ẹ̀ ní olùmọ̀dínà pẹ́tọ̀ ìjẹ́ tí wọ́n rán wa wá ní o wípé káwá béèrè lọ́dọ̀ ẹni tí pera rẹ̀ lánàá ibi báwọn kọ́ wọn ọ̀tẹ̀lé kí ni ìdájọ́ òní sínà àwọn tí wọ́n bá ní olùmọ̀dínà wa ní tọ̀ tẹ́ ẹ bá lọ ọ̀dọ́ rẹ̀ tọ́ba ilé sọ fún yín pé ìdájọ́ onísìnà ni pé kánà lọ́rẹ́ ẹgbàdájọ́ rẹ̀ wọlé ṣùgbọ́n tọ́ba ilé sọ pé ká sọ onísìnà lóko ni ẹ mọ́ gbà ó ẹ mọ́ gbà wọlé. wọ́n bá fẹ́ lọ́dọ̀ ànẹ́bí sọ̀rọ̀ àlẹ́ ìwọ̀sán nígbà àwọn dọ́dọ́ ànàbì sallallahu alayhi wa sallam wọ́n ní ìta àgbẹ̀ wá ní kí ni ìdájọ́ lórí rẹ̀ ni ẹ̀dọ́kù ọdọ́kù ànàbì wa ránṣẹ́ sí ọ̀kan nú àwọn àgbà àfa àwọn tọ́mọ ìwé ọwọ́ wọn dáadáa ànàbì ni ọwá apákan náà àwọn olùmọ́ àdínú àríwá ẹ̀ ń tọ́ka sí pé ó kọ rẹ̀ ibùnú sóríà nígbà tó dé anabi ni mo fi ọlọ́run ọba bẹ̀ ọ mo fi ọba bẹ̀ ọ́ òǹṣìdùkà láhà mo fi ọba bẹ̀ ọ inú tíra ọwọ inú tàwùrá kí ni ìdájọ́ onísìnà mo fẹ́ kọ́ sọ fún mi arákùnrin bá sọ orí kọ́ ọba ní kó ti ọba bẹ̀ mí o mo sì gbọ́dọ̀ sòdodo fún o tíra gbogbo ẹnikẹ́ni tọ́ba ilé ṣe zìnà ó ní tí bẹ́nu ìdájọ́ náà ni pé àwọn tí jẹ́ sìnà pọ̀ inú tírọ̀wọ̀ wa ẹni tó wo obìnrin tí ọ̀tọ́ sí ó fojú ṣe sìnà ẹni tó dì mọ́bìnrin tí ọ̀tọ́ sí ó fi ara rẹ̀ ṣe sìnà ẹni tí wọ́n gbẹ́nu ko obìnrin tí ọ̀tọ́ tí ò lẹ́tọ̀ sí wọ̀lùkọ́bùlẹ́tù zinan ẹnikẹ́ni tó gbẹ́nu tó bì lẹ́nu tó kí ìsì rẹ̀ ẹni tí èsì àlàálì rẹ̀ ó náà ti zìnà. ó ní gbogbo àwọn ilé nínú tíra wa ó ń sílẹ̀ ní wọn ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tá a bá ilé ká mọ́ débi pé ìhòhò rẹ̀ pàdé pẹ̀lú ìhòhò obìnrin eléyìí ìdájọ́ rẹ̀ lópin ìgbà tó bá ti lè jẹ́ pé ẹni ti so ìgìrí ni ìdájọ́ rẹ̀ náà ní ká sọ lóko pa ó ní sí bẹnu síra wa nù. ni báyìí gan ló ṣe rí nu bẹ́ẹ̀ náà lòfin ojú àmọ́ ṣe sì ná náà sọ bẹ́ẹ̀ ojú a máa ṣe tìnátìná rẹ̀ náà ní pé kó wo ohun ọlọ́run ọba ṣe léèwọ̀ ọwọ́ a máa ṣe tìná kí ni tìná ọwọ́ òun náà ní kọ́ fọwọ́ kó bí sọ́lọ́run ọba ṣe léèwọ̀ anabi sallallahu alayhi wa sallam ni ká mú èso ká kan má ẹ̀dá lórí irú ìyà tí ó jẹ́ látàrí pé wọ́n kan èso mọ́ lórí. anẹ́bí ni wà láyé ọ̀sán pẹ́rẹ́ dukọ́ fọwọ́ kan obìnrin tí ọ̀lẹ́ àlẹ́ tí èsì àlàálì rẹ̀ lọ. tí wọ́n kan ìsọmọ̀yàn lórí irú ìrora tí ọ̀jẹ̀ ìyá rẹ̀ ọ̀sán pẹ́rẹ́ fún ojú ìyàtọ́lọ̀ ọgbọ́n fi jẹ́ lọ nígbà ọba fọwọ́ kan obìnrin tí ọ̀lẹ́ kan sí. nígbà tí àfa àwọn yahudi tó sàlàyé elé anẹ́bí wa ní sọ bẹ́ẹ̀ náà nìdájọ́ ẹn tí ẹ ló ṣe zìnnà tọ́ba ilé jẹ́ ń tí ó ti ṣèyàwó rí ìdájọ́ rẹ̀ náà nu o sísọ lóko ni wọ́n sọ lóko pa ntí bẹnu tíra yín náà mo fi ṣèdájọ́ fún yín. bàtà nẹ́bí sọ bẹ́ẹ̀ fún wọn anẹ́bí òwúlẹ̀ sọ pé kóra ní lòwú jẹ́ tíra ọwọ́ wọn náà ló fi ṣèdájọ́ fún wọn bí wọ́n ṣe yarí nù àbálí sáà àwọn onítẹ̀lélẹ̀ títí ẹ lọ sọ̀hún táwọn yahudi madina wọn ti kọ́ wọn létí gábẹ́ àti kanra alukur'ani wípé tọ́ba ti ṣèdájọ́ báyìí fún yín ẹ tẹ̀lé tọ́ba ti ní báyìí ni ẹ mọ́ tẹ̀lé ìlọ́lọ́ máa ń sọ fún anabi sallallahu alayhi wa sallam kí ni ìwà bá nẹbi lọ ká jẹ pé yóò àwọn èèyàn wò lélẹ̀ ẹ wá béèrè dájọ́ ọlọ́run mo sọ dájọ́ ọlọ́run fún yín kọ́dà nù tìrọ̀ ọwọ́ yín ìgbà náà lẹ wá lẹ́ẹ̀mí tẹ̀lé kí ni ìbá nẹbi lọ ká jẹ ọlọ́ba wa kọ́ sí sáà nàbí rẹ̀ lọ́kẹ́ sallallahu alayhi wa sallam ọba ní yá ayúwa rasul irú òjíṣẹ́ yìí sallallahu alayhi wa sallam láyà àzúnkà lẹ́dínà ìsáàrí ọ̀nà fìlkúfù mọ́jọ ọbọ̀ ọlọ́kàn jẹ́ ìwà àwọn tọ́jẹ́ pé àwọn máa tara tàtà sí kẹtẹ̀rí sọ́lọ̀ ni wọ́n èé fásẹ́yìn níbi àti tẹ́lọ̀ àti tẹ́kẹ̀fẹ̀rí sọ́lọ̀ من الذين قالوا آمنا بأفواههم ولم تؤمن قلوبهم nínú àwọn ẹgbẹ́ jẹ́ pé wọ́n sọ pé a ní ìgbàgbọ́ àwa gbọ́ ọlọ́run ọba gbọ́ ṣùgbọ́n pẹ̀lú ahọ́n wọn wọ́n ti sọ ọkàn wọn ọ̀gbọ́ ọlọ́run ọba gbọ́ o láhán nìkan náà ní ìmánì tí wọ́n mọ ọlọ́ọ̀bá ní ṣùgbọ́n wọn ọ̀gbá ọlọ́run ọba gbọ́ lọ́kàn wọn tẹ́yìn bá ti lóun gbọ́ ọlọ́run ọba gbọ́ lórí ahọ́n tí ò dọ́kàn rẹ̀ ní tara rẹ̀ nìyí ọlọ́ọ̀bá ni wọ̀mí lẹ́lẹ́dí náà haadu bákan náà nínú wọn náà làwọn yahudi tó jẹ́ pé wọ́n ò ródòdó wọn ò ní tẹ̀lé ọlọ́ọ̀bá ni sàmáhùn lẹ́lẹ́kẹ́dì àwọn ẹni tó jẹ́ pé wọ́n máa tẹ́tí gbọ́rọ̀ ọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà in ti máa wú wọn náà ni kí wọ́n parọ́ kí wọ́n tẹ́tí gbọ́rọ̀ ọ̀rọ̀ wé fòdòdó sàmáhùn lẹ́lẹ́kọ́wọ́mí áhàrí náà lẹ́mìí àtúkù àwọn máa tẹ́tí gbọ́ àwọn àjọ míì tọ́jẹ́ páwọn ò lè wá bá ọ àwọn náà làwọn ta ni àwọn náà làwọn yahudu tí wọ́n hàn padà àtàwọn yahudu tí wọ́n wà níbo ní khaibar tẹ̀báwọn rẹ̀ ń tẹ́wá dọ̀ àwọn yahudu ti kí ni o inú ìlú madina ni àwọn eléyìí wọn wá ń sí wọn lọ́nà ọlọ́ọ̀bá ni yuharrifuna alkalima min ba'di mawadhi'i wọ́n máa pa ọ̀rọ̀ ọlọ́run ọba wọn máa ń yí padà bọ́lọ̀ ọba ti gbọ́rọ̀ rẹ̀ lẹ́ni àwọn ó sì yí padà wọ́n mú ọ̀rọ̀ ọlọ́run ọba wọ́n ó tún bọ́ba ṣe tẹ̀lé fẹ́ẹ́nu tiwọn ìtọ́ba bá fẹ́ẹ́nu wọn mu wọ́n ó tún bẹ́ẹ̀ ìtí wọ́n bá mọ̀ rẹ̀ pé kọ̀ bá ìfẹ́ẹ́nu wọn mu wọ́n pa sí àbí tí wọ́n lọ lójú padà ọlọ́ọ̀bá ni ìyọkùnrúnà ìtí wọ́n ń sọ náà ni pé in utitum hada fakuduhu tẹ́ ẹ bá gbọ́jọ́ lọ́dọ̀ ànẹ́bì tó bá dá ìdájọ́ òun báyìí ẹ wọlé tó bá ní ìdájọ́ na sínà kákà nàbílálá nìkan ni ẹgbẹ́ léwu wọ́n in lam tu'tahu fahdaru ṣùgbọ́n tí bá ṣe ìwọ̀n ṣe fún yín ẹ gbọ́dọ̀ gbà o eléyìí ó fi pé tí ó bá tí ṣùgbọ́n ó ti make up mind rẹ̀ táwọn afá àbá ilé ní báyìí ni màá gbà wọlé tó bá afá àbá ilé sọ̀dà kejì rẹ̀ afá wíìtì ẹ̀ ni o wàlá ẹ̀ sọ́ba ilé nírú báyìí yahudi ló fi wà zọ̀ o. tẹ́lómi wà bẹ́ẹ̀ yọ kọ́ọ̀lù àfà ọ̀fẹ́ ṣe béèrè àbọ̀ wà bá àfà ó ti rò pé bákan méjì ni inú káfọ́ sọ fún pé nǹkan báyìí tọ́ àbí nǹkan báyìí tọ́ fẹ́ ti kọ̀ tọ́ káàfà àbáni tí mo bẹ́ẹ̀ ṣe ìtọ́ alhamdulilayi ó ṣe déédéé nù káàfà àbá ilé ní tí mo bẹ́ẹ̀ ṣe ọlọ́wọ́n bọ̀ ọ̀fara mọ́ káàfà làbá wíwù kó tó kọ́ọ̀lù kó tó lọ́ọ́ bá àfa ó ti pinnu àwọn olùmọ́ni gbogbo ẹni tí bá ń ṣe lè ó ti fi ìwà jọ àwọn yahudi nígbà tí ẹ rán èèyàn lọ béèrè lọ́dọ̀ ànẹ́bí tí wàá pípé àmáyìndì wọn tọ́ba ilé dájọ́ lọ báyìí ẹgbàá wọlé ṣùgbọ́n tọ́ba ilé dáàtò jíjẹ́ rẹ̀ ẹ̀kọ́ nǹkan rẹ̀ lẹ̀kùn ọlọ́ba wa ni wọ́n máa yóò dìde láàhù fitinatahu fàlẹ́ntẹ́m lẹ́kàlẹ́hu mírànláhì ṣe à ẹ̀ńtọ́lọ́ wa bá ṣe láti ṣàdánwò fún kọ́lọ̀ ọgbọ́ dẹ́hàn wò yóò kò ní wà láàdánwò ńlá ni ọlọ́ba ni ànábì bá bẹ́ẹ̀. kò sí ní tó ọfẹ́ ṣe o rí ànẹ́bí ọlọ mọ para rẹ mọ wòlẹ̀ bára rẹ lọ́kànjẹ́ àdánwò tọ́lọ̀ ti pa àwọn nù wọ́n ròdodo wọn ò nílé tẹ̀lé bó ṣe wù ọlọ́nu ọlẹ́ ká ọlá ṣùgbọ́n mọ́jọ tún kó bá làásìá rẹ wọ́n ti ṣe wáàsí rẹ ẹni tó bá ọba ní fọ́nà tó ànẹ́bì ó tó fẹ́ntọ́ bá wù ọ́ mọ̀nà ẹ̀ntọ́ bá wù ọ́ lọ́wọ́ bá ní òfin mọ̀nà nítorí ìdílé ọlọ́wọ́ bá ní ẹ̀ntọ́ lọ́wọ́ bá ti tán tí ó fìtìnà rẹ̀ tí ó gbé àdánwò kó ọlọ́wọ́ bó sì ní oró òdodo gédégbé báyìí tí wọ́n wà láìpò ní tẹ̀lé ọlọ́wọ́ bá ní wòláyíká lẹ́dínà lẹ́mírí níláwọ̀ ayọ̀tọ̀ àṣírọ̀ olùbáwò torí bá àwọn ẹ̀dá wọ̀nyí ọlọ́run ọba kò wu ọlọ́run ọba láti fọ ẹ̀mí wọn mọ́ kò wu ọlọ́run ọba láti fọ ọkàn wọn mọ́ àwọn olùmọ́ni ọlọ́run ọba ọ̀fọkàn wọn mọ́ níbi nǹkan mẹ́ta milal hasadi wa shirki wa nifafi kò wu ọlọ́run ọba kọ́ fọ ọkàn wọn mọ́ níbi tẹlimọ́nì ntọ́ múyàwó dímọ́ tẹ̀lé ọ̀rọ̀ ànẹ́bì eléyìí náà ni ife ṣé adẹ́rẹ́ jẹ́ yìí. aró oko ìlọ́lọ́mọ́ wà nẹ̀bí kù wọn pàdé wọn ìdá ìdá yahudi àtànẹ́bí nù kéde fún wọn mọ́kò òdòdó ní sọ ṣùgbọ́n àwọn rò pé a àwọn lẹ́ńtọ́lọ̀ wọn bá pọ́n lébù àwọn ànẹ́bí ìtọ́pọ̀dún náà àwọn ànẹ́bí ọlọ́ nínú àwọn yahudi ló ti jáde àwọn pé ànẹ́bí ìkànnì táwọn ti ń gbọ́rò rẹ̀ táwọn nígbà tá nẹbi wá jáde nínú àwọn lárúbáwá bí wọ́n ṣe yarí nù pẹ̀tọ́ àwọn ò ní tẹ̀lé o nítorí kẹ́ni mọ́nì nítorí pé kí ni ẹlẹ́ni ni ó ṣe lé ní kí mọ́nì. bákan náà níbi ìṣẹ́bọ sọ́lọ̀ àti wa mùnáfíkì ìdí ni ìtọ́jẹ́ pé ọlọ́ọ̀bá ní ọlọ́ọ̀ ṣe tẹ́ láti fọkàn wọn mọ́ lẹ́hùn fi dúnìá àkíyùn ọlọ́ọ̀bá ní dájúdájú ìyẹ́pẹrẹ yọ́ọ́ máa bá wọn láyé ń bí látàyé ń bí inú ìyẹpẹrẹ tí wọ́n máa bá wọn òun náà ni pé láyé ń bì wọ́n máa rí ìsìláàmù tí wọ́n fẹ́ wọn ìsìláàmù ó sì máa gbòòrò ìbànújẹ́ ọkàn ó sì máa bá wọn. gbogbo bí ìsìláàmù bá ti ń gbòòrò sí àlékún ìbànújẹ́ ni ọmọ ẹ̀jẹ̀ fáwọn. gbogbo ọ̀nà tí wọ́n gbà pé kí ìsìláàmù ṣe ẹ̀ mọ́ kí wọ́n ba ìsìláàmù ló kọjẹ́ gbogbo ẹ̀ wọ́n mọ̀ ṣe ìbànújẹ́ yìnbọn ọmọ bá wọn látàyé ń bì ọlọ́ọ̀bá ni wọ́lọ́hun fi àkírọ̀ ti àdáàbùn àvin ìyà tó sì tóbi ń bẹ fún wọn tọ́lọ̀ wọn ti pèsè ilẹ̀ fún wọn jọ gbẹ̀ndẹ̀ alkiyama nítorí ìdí eléyìí gbogbo ẹni tó bá ròdòdó tọkọ̀ tí ó tẹ̀lé kọ́mọ bóhun sí ìyàdọ̀ àwọn yahudi o kọ́lọ̀bọ sọ àmì ọkọ̀ sàmànà wa ọlọ́ọ̀bá tẹ̀síwájú ọlọ́ọ̀bá ni. للكذب أحكامون للسحر نعم فإن جاءوك فاحكم بينهم أو أعرف عنهم نعم وإن تعرف عنهم فلن يضروك شيئا نعم وإن حكمت فاحكم بينهم بالقسط نعم إن الله المبطلين نعم وكيف يختمونك وعندهم التوراة فيها حكم الله ثم يتولون من بعد ذلك نعم ọlọ́ọ̀bọ̀ ọba àlejò ọlá ní aláwọn ẹja ń ròyìn wẹ àwọn yahudi sàmàrúnà lìkàdìbì àwọn ẹni tó jẹ́ pé gbogbo ògbà tiwọn àfi ká máa tẹ́tí gbọ́rọ̀ ọ̀rọ̀ fún ìfẹ́ òdodo àkàlùnà lè sọ̀tù àwọn ẹni tó jẹ́ pé gbogbo ògbà tiwọn ìtọ́lọ̀ wọn bá ṣe léèwọ̀ làwọn jẹ nínú dúkìá ìtọ́lọ̀ wọn bá ṣe léèwọ̀ ìlà wọn máa ṣe lọ́sọ̀ tí wọ́n máa jẹ. àwọn olùmọ́ni kókó nù rẹ̀ ọ̀nà ni àríbá wà rọ́ṣùwà ọ̀nà ni owó èlé àtowó bọ̀nú ní ọ̀dọ̀ ìyàwó bí ìgbà tó tí ò lè fi ilẹ̀ ní tiẹ̀ interest lọ́dọ̀ gbogbo ń tọ́ ma economic system tiẹ̀ lé lórí òun ni pé interest gbọ́dọ̀ wà ń bẹ̀ ọlọ́ọ̀bá ni léyìí tó jẹ́ pé inú tírọ̀ ọwọ́ wọn ọlọ́wọ́n bá tẹ́bi lẹ́yìn tí ń jẹ owó èlé kọ̀. ọba inú alukùránì ọsọ aburú tí ń bẹ lórí ẹni tí ń èlé. anabi sallallahu alayhi wa sallam inu aburu rẹ̀ tá sọ fún wa ọlọ́wọ́ bá ní riba wa yorùbá sọdakọ́t gbogbo owó gbogbo dúkìá tó wé lé bá ti lè wọ́ ọlọ́wọ́ bó ti kó àlùbáríkà rẹ̀ kó báyìí ṣé kìí kó kówó jọkọ́ ìní ń gbádùn o ìgbádùn dúkìá ọ wà lórí tó bá wà ń bẹ̀ kówó ṣùgbọ́n wà láyé bọ́yá tí bọ́yá ni òfin ní máa fowó tó kó jẹ wo àwòṣe bí olówó tọ́pọ̀ àmọ́kò lè jẹun owó rẹ̀ òdó láyé ìjẹun kò sí ní fọlá sí pé kò sálùbà rí kan bẹ́ẹ̀ ni ẹlòmí ò kó owó jọ kí láǹfààní owó tó kó jọ sí gbogbo àwọn ọmọ rẹ̀ yóò yàkuyà àlùbáríkà ò sí ń bẹ̀ ẹlòmí ò sí lówó ìwọ̀nba díẹ̀ náà ni tọ́lọ̀ ọba fún ṣùgbọ́n èèyàn ọmọ rò pé ó ní dúkìá tọ́pọ̀ ni yàtọ̀bù wọn mọ̀lì jáhìlú áhìnìyà ẹni tí ọmọ kọ̀ǹdíṣìn rẹ̀ ọmọ rò pé olówó lágbádá àìmọ̀ ń gbádùn tó rán gbàgbà tó wà ń bẹ̀ ọlọ́ọ̀bá ní gbogbo dúkìá tí owó èlé bá ti lè wọ́ ọlọ́ọ̀bá ó sì yọ àlùbáríkà rẹ̀ kù nínú áyà mi ọlọ́ọ̀bá ní àwọn ẹni tí wọ́n ń jẹ owó èlé níjọ́ ọ̀gbẹ́ndì alkiyama a ní gbé wọn dìde àfi ní ìgbédìde àtiwin ní àtiwin ẹ̀ńtọ́ ya wèrè bẹ́ẹ̀ ni wọ́n sì gbé wọn dìde níjọ́ ọ̀gbẹ́ndì alkiyama. ọlọ́wọ́ bọ́ba àlejò ọlá ní alẹ́bí náà kùnú na rìbá láyà kùmú na ilá kàmá yà kùmú lẹ́bi yẹ sàkàbọ́tù ṣe ìtọ́lù mi lẹ́lmọ́s. bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bó sì gbé wọn dìde níjọ́ ọ̀gbẹ́ndì alkiyama. kọ́dà alukọ̀láyì sọ fún wa pẹ̀lú wípé àwọn ẹni tí wọ́n ń jẹ owó èlé tí wọ́n gbọ́ wáàtì ìkọlọ̀ wọn bá ṣe léèwọ̀ ṣùgbọ́n wọ́n kọ̀ wọ́n tẹ̀lé fẹ́ẹ́nu wọn wọ́n bẹ̀rẹ̀ sí jẹ́ǹsù ọlọ́ọ̀bá ní irú ẹni bẹ́ẹ̀ fa àzẹ́nu bí arúgbìmínà láhi wa rasúlì yá a kéde kó gbòòrò tí kò láti bọ́ ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ jagun gbogbo ẹni tí bá ń jẹ rìbá tọ́gbọ́ wá àtìsọ́kọ̀ láti fi wá rìbá lẹ̀ dájúdájú rẹ̀ ní bẹ́ẹ̀ bí ìgbà tí ń kéde pé mo ṣetán láti bá ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ dání. nínú àdìsí ànábì sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ní ẹni tí ń jẹ owó èlé àbí ẹ̀sẹ̀ owó èlé ẹ̀sẹ̀ interest ìpele ìpele ni tó lé ní seventy rank eléèdú eléè lọ eléèdú eléè lọ ẹ̀kẹ́ yìí dé yìí lọ ẹ̀kẹ́ yìí dé eléè lọ. ànẹ́bí ọlọ́run wa ni èyí tó kéré jù bẹ́ẹ̀ the least nínú ránkì ẹ̀sẹ̀ rìbá òun náà ni ẹ̀sẹ̀ tó dọ́gba pẹ̀lú ẹ̀sẹ̀ ẹni tó bá ìyá rẹ̀ sùn ẹ̀sẹ̀ tó kéré jù nínú ẹ̀sẹ̀ tó wọ́n kọ́ fẹ́ẹ́ ti ń jẹ rìbá òun náà ni irú ẹ̀sẹ̀ ẹni tó bá ìyá tó bí lọ́mọ sùn. ẹ dákùtà ni ọ̀tẹ̀rí gbélé nínú àdìsí buhari àdìsí kan wà àdìsí tó gbó tí wọ́n máa ń pè ní àdìsí rúìyà ní sókè àdìsí ni pé àwọn màláìkà kan wá gbé ànẹ́bí ànẹ́bí ni màláìkà kan wá gbé mi lọ ó gbé mi lọ àwọn àyè tó pọ̀ nínú ibi tó gbé mi dé ibi tá a fẹ́ lò ń bẹ́ẹ̀. wọ́n ní màláìka ìgbémi dé ti odò kan odò ikú ṣùgbọ́n kí èso mi lọ́wọ́ àbẹ̀ odò ẹ̀jẹ̀ ni inú odò ẹ̀jẹ̀ mo rárákùnrin kan ń bẹ̀ tí ń lúwẹ̀ tí ń tiraka bóòlù òun sì jáde nínú ẹ̀jẹ̀ létí odò yìí arákùnrin kan wá dúró sétí odò ó kẹ́hìntì ń lù ẹ́ nínú odò ẹ̀dẹ́ odo tọ́ba tiraka tiraka tó dé tí odò bọ́ba gba etí odò mú tọ́ narí títa gbé kóhùn tẹ̀ jáde èyí ń yóò sì mú yóò sì lẹ́mọ̀ lẹ́nu yọba tó kó nínú odò padà. anabi sọlọ́lá alẹ́ òsèlè mọ̀ ni mo wá malaika màláìka léèrè pé ah, ah irú wo lélẹ́yìí já rẹ̀ ti báyìí. anabi lè sisi mọ́láyé kó fún mi ní pé ìyàtọ̀ lọ́wọ́ bó fi jẹ àwọn ẹni tí wọ́n ń jẹ rìbá lórí o ìyàtọ̀ lọ́wọ́ fi jẹ àwọn ẹni tí wọ́n ń jẹ rìbá ṣùgbọ́n rìbá yìí ìní yahudi pọ́nléwé ìní yahudi tẹlọ́sọ̀ oríṣiríṣi ó kọ wọ́n ń pè ní pákéjì àwọn ní pákéjì kan ti kinní kan àwọn ní pákéjì kan ti kinní kan ńlọ́lọ́ ọba sọ fún wa kí n kí yahudi mà nù. oríṣi kejì rẹ̀ òun náà ni àrọ́ṣùà owó bọ̀nú kí ni ń jówó bọ̀nú àwọn olùmọ́ni gbogbo owó tó ọ̀sán tí wọ́n fi fún ọ ní tó lẹ́tọ̀ọ́ sí ó ti lówó bọ̀nú nù gbogbo tó fún yàn tí wọ́n fi fún ọ ní ntí èsẹ̀ tọ́ rẹ ó ti lówó bọ̀nú yálà adájọ́ ló fún ni. ọjẹ̀bi ọdọ̀ ọláre ó ti dọwọ́ bọ̀nú o. àbí nǹkan míì náà ló ń lé ọmọ pé kìí sẹ́kọ̀ rẹ̀ ọwọ́ fún ẹ tí wọ́n lè bá fún ọ dájúdájú ó ti ó ti di àwọn olùmọ́ni owó tó ọ̀sán láti gbàǹtọ́ ẹ̀tọ́ rẹ̀ làwọn ẹnìkan fẹ́ dùn ọ̀ wọ́n láti tọ́ ọba múye báyìí wà dídájọ́ sẹ̀ríà ọ̀sánwó ṣùgbọ́n àwọn lẹ́sẹ̀ ìwọ̀ lẹ́sẹ̀ torí kẹ́kọ̀ọ́ rẹ̀ níná lápèjúwe ọ̀rọ̀ ṣe ń tajú successfully or party wọ́n ti fàdí ní sẹ́n àbí appointment letter rẹ̀ hàn àmọ́ wọ́n sọ wọn kó tó lọ sọ clearance kan tí ó ní ní receipt kó kó tó fún ọ lápọ̀ntment letter rẹ̀ lófin ṣẹ̀ríà tọ́ ọ bá san tọ́ ọ gba tọ́ jẹ́ tọ́ rẹ̀ kò sí tó burú àwọn wọn lẹ́sẹ̀ torí pẹ́tọ́ rẹ̀ ni wọ́n dùn ọ̀ ni. ṣùgbọ́n tó burú ni pé kọ́ ọ lọ tí wọ́n wá yóò pẹ́ lómi kí wọ́n fo kọ̀ rẹ̀ sí eléhùn rẹ̀ṣuwánu ọlọ́ọ̀bí ọlẹ́rì kò tẹ́ ti ẹ̀hún bí èsè gbogbo ẹ̀ gbogbo bí wọ́n bá ti ń ṣe láyé yahudi ni máa kọ́ wọn strategy bí wọ́n ti ṣe ọlọ́ọ̀bá ní ìwà wọn nù akàlí rẹ̀ lè ọlọ́ba á ní wa nẹ́bí sallallahu alayhi wa sallam fa inda uka tí wọ́n wá gbẹ́jọ́ wá dọ̀ rẹ bí wọ́n ti gbọ́dọ̀ jẹ́ wá dọ̀ rẹ lu àyàtà àkàkọjá fáàkùn bẹ̀ẹ́dáhùn tó bá wù wá nẹ́bí ṣèdájọ́ pẹ̀lú láàrin wọn tó pé tálkùránì sọ tálkùránì sọ ni àwọn ààrẹ bàánù tó bá sì wù ọ́ sọ pé èmi ò ní ṣèdájọ́ lórí ẹ lọ bá àwọn àfáà yín wọ́n ṣèdájọ́ lórí yín torí pé kìí ṣe dandan pé ńgbà wọn wá òdodo wọn fẹ́ mọ̀ ní ìsìn wọn kẹfẹ́ gbọ́ tẹnu rẹ ni lábẹ́ ilé làwọn olùmọ̀ ti ní ǹjẹ́ tí ẹni tí èsè mùsùlùmí bá gbẹ́jọ́ wádùn adájọ́ tó jẹ́ mùsùlùmí níbi wọ́n ti ń sòfin ọlọ́run ó ní ṣẹ̀rí àlè ní fẹ́jẹ́ fi bá wa dájọ́ lórí nǹkan báyìí ṣé àwọn náà gbọ́n tí wọ́n bá ti mọ̀ pé òfin ìsìláàmù wà favourable fáwọn wọ́n lọ pé ẹja ṣe dàjọ́ ẹ̀ ní táwọn ẹ̀wú dímọ̀ ṣe hànàbí nù sọ́lọ́lá àlẹ́ òṣèlú ọlọ́run bá ní wàyí yẹkùn lẹ́hùn mùlhàb yá sùn ilé yìí mùdì ìní tí wọ́n bá mọ̀ pé àwọn lódodo àwọn lóòótọ́ wọ́n wà lọ́dọ̀ ànẹ́bí láti ọ̀dájọ́ ìwọ láti ọ̀dájọ́ ẹ̀sọ́ bá lóòótọ́ ìyàrí pé ọ̀dọ̀ ànẹ́bí ni ẹja kẹjọ lọ ẹ̀sọ́ olóòótọ́ ni hàn ah, já kẹjọ lọ́dọ̀ àwọn àfáà tiwa kọ́dà ọ̀sẹ̀ lẹ̀ rí pé èdè àyèdè àìgbọ́ra ẹni yé ṣẹlẹ̀ láàrin mùsùlùmí kan àtẹ́ńtọ́ jẹ́ yọ̀hùdí nínú ìlú mọ̀dínà wọn àwẹ̀ tí ó sì adájọ́ láàrin wa yahudi bá lanu kí wọn bá ní ọdọ muhammadu ní ojú agbẹjọ lọ sallallahu alayhi wa sallam ẹyin mùsùlùmí bá yàrí pé a ọdọ àáfàá yín nú àwọn àáfàá yahudi ní ojú agbẹjọ lọ ẹni ò ní gbà fún ẹjọ yahudi bá yàrí ọdọ rẹ lágbẹjọ lọ mùsùlùmí náà ni akílódé ṣe gbọ́dọ̀ àwọn àfáàdì ìrẹ̀lẹ́ ìrìdí yẹ̀wùdí ni wọ́n dákẹ́ tó lọ́dọ̀ wọn wọ́n ní mọ̀ mọ́ pàwọn eléyìí tó ọba fún wọn lówó bọ̀nú wọn gbà wọ́n sì pọ̀ láàrin àmọ́ mọ̀mọ́dù ò ní gbà sallallahu alayhi wa sallam ó ní mọ̀mọ́ bá nẹbi muhammadu yìí ò ní gbà ọlọ́ba ní tí wọ́n bá gbẹ́jọ́ wá dọ̀rẹ́ ànẹ́bí sallallahu alayhi wa sọ pé kò sí ní tọ́kàn náà ẹgbẹ́jọ lọ́dọ̀ àwọn àfáàyè báwọn náà ní síra ọlọ́wọ́ bá nye tíọ́lá ni wọ́n ọrịa rẹ̀ bánu falẹ̀yàn dúdú kẹsẹ̀ à tọ́ ọ ọba kàn tó lónìí sí ìdájọ́ láàrin wọn tí wọ́n gbẹ́jọ lọ́dọ̀ àwọn àfáàwọn náà àwọn yahudi kò sí ìnira kan kan tí ọkàn látàrí bẹ́ẹ̀ ò ní ọ wọ́n ń ṣùgbọ́n tó ọba wa gbà ṣe ìdájọ́ láàrin wọn ọlọ́ọ̀bá ni fáàkùn bẹ́ẹ̀ náà hùn bilkis wá ṣe ìdájọ́ náà with justice pẹ̀lú àṣedọ́gba wọ́n jọ rí pé bí yahudi ni wọ́n bá wá ṣe wùmí màá dájọ́ ọlọ́ọ̀bá lọ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ is either tó bá lè mi ò ní ṣe dájọ́ láàrin yẹn máa lọ ṣùgbọ́n lópin ìgbà tó bá ti lè accept pé ó ṣe dájọ́ láàrin wọn ọgbọ́dọ̀ establish justice islam ọ̀faramọ́ pé ńgbà tó ti jẹ́ yahudi ni wọ́n bó ṣe wọ́ ni bó ṣe wọ́ ni ọ̀dá wọn islam ọ̀faramẹ́lẹ̀ o fáàkùn bẹ́ẹ̀ náà hùn bilkis ṣe ìdájọ́ láàrin wọn pẹ̀lú àṣedọ́gba nítorí kíni iná láha yuhibbul muqsitin torí pé ọlọ́run ọba fẹ́ràn gbogbo àwọn ẹni tí wọ́n ń ṣàṣedọ́gba ọlọ́run ọba fẹ́ràn alábòsí láíláí gbogbo ẹni tí wọ́n bá ṣe ìdájọ́ láàrin wọn mọ̀ sí pé torí pé mo fẹ́ràn lágbájá ìfẹ́ràn làkàtẹ́gbè ìwọ̀n àdá lágbájá láre ìndà lágbájá lẹ́bi ọlọ́run ọba lóhùn ọ̀fọ́dá mélòó ìdí ìsọ̀bù níbẹ̀rẹ̀ súrà inú tá a kà ní àwọn aya àkọ́kọ́ súra yìí ọlọ́ọ̀bọ bá lè sọ ọlá sọ fún wa kàtígóríkálì wà láyé dìrì máa ń ṣẹ̀nà àánú kọ́wọ́mí àdìlú. torí ọ̀tẹ̀ tí ń bẹ láàrin yín àti ìjọ kan ipe ìjọ yìí o ọ̀tẹ̀ ń bẹ láàrin wa àti wọn kẹ wá má tàṣedọ́gba fún ẹ̀sìlámù faramọ́ tàṣedọ́gba fún wọn ìyí ń ọlọ́ọ̀bá iná lọ́wọ́ yòókù mùsùlùmí ọlọ́ọ̀bá nífẹ̀ẹ́ àwọn ẹni tí wọ́n ń ṣàṣedọ́gba gbogbo àwọn ọba ṣe ìdájọ́ wọ́n máa gbìyànjú àti ṣèdájọ́ láàrin wọn àtọ́lọ̀ kò sí tọ́kẹ́ wọn pé ẹni mi lélẹ̀ eléyìí sẹ́ni mi àbí kí lọ́kàn gbogbo wọn bọ́ bá ṣe wù mí dà ọlọ́ọ̀bọ̀ o ṣe ìdájọ́ láàrin ọba àlejò ni wọ́n kẹ́ kí ló dé tó pé ọ̀dọ̀ rẹ wọ́n mọ̀ ẹgbẹ́jọ́ wa kí ló dé tó dọ́dọ̀ muhammadu ni yahudu tí ọgbà muhammadu gbọ́ tí ọmọ ẹgbẹ́jọ́ wa sórí kí ni. wọ́n ń dà wọ́n mu tàwọ́rọ́ọ̀tù ṣebí ìwé ń bẹ wọn musa bẹ wọn kí ló wa dọ̀ ṣe bọ́ ọlọ́ọ̀bá ni fíà ìdájọ́ ṣùgbọ́n ètè yahudi ni pé àwọn ọ̀fẹ́ sọ pé àlébù ń bẹ lára àwọn látàrí pé wọn ò tẹ̀lé síra wọn tí wọ́n bá ti wáá gbẹ́dọ́ wá dá nẹ̀bí sọ̀rọ̀ láàrin òṣèlèm tí wọn ò bá ti tẹ̀lé tí wọ́n mọ̀ sọ fáwọn ọmọlẹ́yìn wọn ni pé tí muhammadu là tẹ̀lé ó ti yé ńlá nẹ́bí fi wá pàápàá àwọn ọ̀yà kàtírà àwọn fún wọn títa ni wọn ò tẹ̀lé nìsín ọlọ́run sọ bá nẹ̀bí sọlọ́láhù àríwò sẹ́lẹ̀ wípé tírọ̀ ọwọ́ wọn ń bẹ lọ́wọ́ wọn ìdájọ́ ọlọ́run ọba ń bẹ inú rẹ̀ ṣùgbọ́n ìyẹ̀tẹ̀wà lọ́wọ́lẹ̀ ní bá dìdálì lẹ́yìn ìgbà bá ka tá a bá tọ́ka ìdájọ́ ọlọ́run ọba fún wọn inú tírà àti wọn ìgbà náà wọ́n wà kọrún wọ́n wà ṣe àyàkókò nàkí wọ́n làwọn ò ní gbà ọlọ́ọ̀bá ni wàmá ùlá ìkàbílmù nìyí wàláì àwọn eléyìí wọ́n èsì olùgbàgbọ́ òdodo wọn ò gba tàwùrá gbọ́ dépò pé wọ́n gba àlùkùránì gbọ́ tàwùrá ọwọ́ wọn tí wọ́n ń sọ pé ní kíra àti wọn ìdájọ́ wa nù rẹ̀ wọ́n kọ̀ wọn ọ̀gbá táwọn eléyìí wọn àgbà àlùkùránì gbọ́ àfa ni bí ìgbà tọ́nà wọn bá ní wàláì àwọn eléyìí òsè lè rẹ̀ rẹ̀ ànẹ́bí mọ́ dára rẹ̀ tọwọ́ àwọn láwọn òṣè ìgbàgbọ́ láti lẹ̀ wá ìtumọ̀ rẹ̀ ní pé ìfẹ́ ẹnu wọn làwọn fẹ́ tẹ̀lé o tí wọ́n bá rí dájọ́ kan nù tíra wọn tàbí tí wọ́n bá nú alukùránì tó bá bá ìfẹ́ ẹnu wọn mu wọ́n tẹ̀lé bí ọba bá fẹ́ ẹnu wọn mu kọ́dà kó ṣe èyí ànẹ́bì ànẹ́bì wọn ànẹ́bì musa bá gbé wá wà láì wò ní tẹ̀lé kìí ṣe nǹkan ìyàlẹ́nu alukùránì sọ fún wa kọ́dà wọn sọ fún ànẹ́bì musa ojúkorojú wọn sọ fún un.

ọlọ́run bá wá ń pẹ́ sùn sáde sọ̀lá àṣẹlẹ̀ táwọn ilé lọ́wọ́ àpárá rẹ lé lórí àwọn ẹni tó jẹ́ pé kí rọ̀ ọwọ́ wọn gan wọn tẹ̀lé táwọn lọ́wọ́ àpárá rẹ lé lórí pé nítorí kí ló fi sọ̀rọ̀ ọlọ́run fún ẹ tí wọ́n tẹ̀lé kọ́lọ̀bọ́ sàmọ̀nà wa ọlọ́bọ́ tẹ́síwájú nínú àwọn ayáta akẹni lórí àwọn yahudi kan náà àti relationship wọn pẹ̀lú tíra ta sọ̀kalẹ̀ fún ọtí tẹ̀wọ́rá kí ló dé tọ́jẹ́ pé wà á ti tẹ̀wọ́rá lẹ̀ nǹkan ní ilẹ̀ mọ̀ wá inṣáàlá tọ́lọ̀wà tó àjú ọ̀lálọ inṣáàlá a tẹ́síwájú kọ́lọ̀wà kọ́ sọ àjú ọ̀lálọ inṣáàlá àdùbà inṣáàlá à nílé sèbèrè òdì lọ́la inṣáàlá káyọ̀ndà inṣáàlá اللهم اكتب لنا من خشيتك ما تهول به بيننا وبين معصيتك ومن طاعتك به جنتك ومن ما تهون علينا مصيبات الدنيا